الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك بسنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún kí àlékún gẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam lónìí tí a mọ̀ sí ọjọ́ kejìdínní ogún oṣù ramadan ètò wa ètò yín húdàánù wàbúṣọrọ òun náà ni a máa tẹ́tí gbọ́ nísìnyí báyìí ká jẹ́ ẹni tí ó gbìyànjú ká fi ara balẹ̀ ká jẹni tí ó fi àpèrè tẹ́ẹ̀dì kí á gbádùn àwọn olùmọ̀ wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé area gẹ́gẹ́ àṣemọ́ sọ àwọn náà ni wọ́n bá wa sọ ọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún wa àwọn náà ni àwọn dókítà wa dr sharafdin gbadebo rọjí wọ́n mọ̀ bá wa mẹ́nu bà ọ̀rọ̀ náà ní ọlọ́kan ọ̀jọ̀kan ẹ jẹ́ á gbìyànjú ká fàpèrè tẹ́ẹ̀dì ká farabalẹ̀ gbádùn wọn kọ́lọ́n ṣe rọrùn fún wa àmín. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti ṣe àlàyé nípa àlàyé ṣókí nípa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn màláíkà a sọ lónìí nípa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn tírà tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ dájúdájú ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó ní àwọn tírà kan tó sọ̀kalẹ̀ àwọn tírà tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ yìí àlàyé ìmọ̀nà wà nínú wa àlàyé ntẹ̀yàn ṣe tẹ̀yàn fi rí àánú ọlọ́run ọba láyé àtàlùkìyàmọ́ wà nínú wa ntẹ̀yàn ṣe tẹ̀yàn fi di ọmọ àlùjànnà àti àwọn àwà táwọn kan ti hù táwọn fi dọ̀mọ́ náà kálíbà sọ́ra níbi àti hurú àwọn àwà báyìí àwọn tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ yìí ká gbà wọ́n gbọ́ ǹjẹ́ ọmọ yìí pé ọ̀kan lòun náà jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo ọ̀kan máa jánu sọ́pọ̀ ọgbọ́ ọlọ́run ọba gbọ́ ní ìgbà táwọn nǹkan tá ń kà kalẹ̀ yóò bá sí pẹ̀lú rẹ̀ ìdí ni tó fi pàtàkì pé ká farabalẹ̀ ká gbọ́ wọn yé dájúdájú ká gba àwọn tíra yìí gbọ́ ọ̀ranyàn ni wọ́n jẹ́ báwo láti ṣe wá gbà wọ́n gbọ́ òun náà ní ká ní ìgbàgbọ́ òdodo tó gbópọn wípé àwọn tíra yìí òdodo ni wọ́n òdodo ni wọ́n àti wípé àwọn tíra kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tọ́ga tó gbangban ni wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ga tó gbangban ní àwọn tírà yìí ìmọ̀nà ń bẹ nínú àwọn tírà yìí bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ wà nínú wọn àti pé àwọn tírà yìí wọ́n tó ó tó fún àwọn ẹni tó lọ́wọ́ bá sọ wọn kalẹ̀ fún láti máa kí ni ìgbàgbọ́ òdodo kún sì máa ṣe láti máa kí ni ṣe ìparun kún sì lè jìnnà ṣe àwọn tírà yìí pọ̀ jọjọ ṣùgbọ́n a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ òdodo sí àwọn èyí tí ọlọ́run ọba tó dárúkọ wọn fún wa ká sì gbàgbọ́ pé ó ń bẹ nínú wọn náà eléyìí tọ́lọ́run sọ̀kalẹ̀ tí ò dárúkọ wọn fún wa nínú àwọn tíra tọ́lọ́run dárúkọ fún wa òun náà ni alukur'an eléyìí tọ́lọ́run fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam atawura eléyìí tí ọlọ́run fún musa alayhi salam èyí tí wọ́n ń pè ní májẹ̀mú láéláé wal injil eléyìí tó lọ́n fa nàbí Isa alayhi salam eléyìí tí wọ́n ń pè ní májẹ̀mú tuntun wal zabur zabura eléyìí tó lọ́n ọba tó fún anabi Dawud alayhi salam tún sọ fún wa nípa suhufu Ibrahim tíra tó ń fún anabi Ibrahim ó sì tún sọ fún wa nípa suhufu Musa tíra tó ń fa nàbì Musa alayhi salam má gbàgbé gẹ́gẹ́ bí mo ti ṣe wí ṣáájú o ó ń bẹ nínú àwọn tíra ọlọ́run tọ́lọ́ ń sọ̀kalẹ̀ eléyìí tọ́lọ́ wọn bọ̀ dárúkọ wọn fún wa nítorí pé ọlọ́run bá ní àwọn àwé eléyìí tó ṣe pọ̀ sọ̀kalẹ̀ ẹnìkan ọ̀mà wọn kò dáyé bí wọ́n ti ṣe pọ̀ mà tí ìbá sọ ọlọ́run ọba ọba onìkan ọba mímá a sì mọ̀ pé sísọ̀ tọ́lọ́run bá sọ àwọn tíra ìwọ̀nyí kalẹ̀ ńṣe lọ́sọ̀ wọn kalẹ̀ kí wọ́n lè bá jẹ́ ìkẹ́ kí wọ́n lè bá jẹ́ ìkẹ́ fáwọn ẹrú ọlọ́wọ́n bá wa torí pé àwa ń bùkátà láti mọ kí ni ìlànà kí ni ìlànà ìmọ̀ tá a sì ń wá nípa ìlànà yìí à ń bùkátà kó jẹ́ pátọ́dọ̀ ọlọ́wọ́n bá ní ó ti wá nítorí tá a bá dá wa dára wa tá a ní kí a máa fi làákàyè wa ká máa fi mànà a rí i pé làákàyè ó ní òdiwọ̀n abi tí fúlẹ́ńgẹ fúlẹ́ńgẹ rẹ̀ mà ìwọ̀nba ìní làákàyè lè dámà nínú tó wúlò ìwọ̀nba ní làákàyè lè mà nínú tó ṣe pé ó burú ó lè ṣe ní léṣe. bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà míì gan ìwọ̀nba ní làákàyè lè mà nípa kíni ìyàtọ̀ tó wà láàrin tí nini lára àti tí ṣeni láǹfààní làákàyè ọmọ ènìyàn ìfẹ́kùfẹ́ a máa borí rẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn a máa borí rẹ̀ ńgbà mí ìfẹ́kùfẹ́ ọkàn a máa mú fojú ọ̀nà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ ni ibi tí ọkàn àtẹ̀mí bá sì fì sí a máa lapa lórí làákàyè lọ́pọ̀lọpọ̀ gbà ìfẹ́ ẹnu ńkọ́ òun náà gbẹ̀yìn níbi sísí làákàyè darí tó bá jẹ́ pé làákàyè wa lọ́lọ́wọ́n bá bá ní ká máa tara rẹ̀ mànà ni. òun ò ní sọ tíra kankan kalẹ̀ dájúdájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba sínà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba máa fìgbẹ́ sọ́nà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba ya fọ́jú nídìí ìmà nípa kílẹ̀ tọ́ ọlọ́run ọba gan lórí wa eléyìí ló fà á ló fi jẹ́ pé ọba tó dópin dá lórí pé òun tíra kalẹ̀ fún wa òun sọ fáwọn ẹni tó ń sàlẹ́sà nínú àwọn àránṣẹ́ òun torí kí wọ́n lè máa ṣàlàyé fún àwọn èèyàn nǹkan tí àwọn tíra yìí kó sínú àti àwọn àdájọ́ tí ń bẹ nínú àwọn tíra yìí tó jẹ́ ìdájọ́ òdodo àwọn àdájọ́ tó ṣe wípé kò sí ojúsàájú nínú rẹ̀ wọ́n tún máa ṣàlàyé fún wa kí ni àwọn àṣẹ tọ́lọ́wọ́n bá fi pa wá láwọn àṣẹ tó ṣe pé títẹ̀lé wọn yóò jẹ́ kára láyé àti lọ́la kìyàmà wọ́n sì tún máa ṣàlàyé fún wa nínú àwọn tírà yìí kí ni àwọn àṣẹ ọlọ́run kí sì ni àwọn nǹkan tó lọ́wọ́ bá ní ká má ṣe àwọn nǹkan tó ṣe pé téèyàn bá mójútó wọn wọ́n ti tó láti ṣe àtúnṣe ìgbésí ayé ọmọnìyàn ọlọ́run bá ń sọ fún wa nípa kí ló ń sọ fún bàbá ńlá wa anabi adam alayhi salam ní ìgbà tí ọlọ́run ọba tó ní kó sọ̀kalẹ̀ kúrò lálùjánnà. La kó máa bọ̀ wá sílẹ̀ ayé ọlọ́ni fa imma ya'tiyannakum minni hudan faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun. ní ìgbà tí ìmànà tó bá wá bá yín látọ̀dọ̀ èmi ọlọ́run ẹnikẹ́ni nínú yín tó bá tẹ̀lé ìmànà mi kò ní sí ìbẹ̀rù fún kò sì ní sí ìbànújẹ́ fún pẹ̀lú àṣekátẹ̀lé tọ́lọ́run ìtọ́lọ́run sọ̀kalẹ̀ nínú àwọn tírà rẹ̀ kì í jẹ́ kẹ́rù ọba ni kì í sì sọ ẹni di ẹni tí ìbànújẹ́ tí ó máa ṣe ọlọ́wọ́n bá tún ní ya bani adama imma ya'tiyannakum rusulun minkum yaqussuna alaykum ayati faman ittaqa wa aslaha fala khawfun alayhim wala hum eléyìí wá nínú suratul a'raf aya karùnlélọ́gbọ̀n nígbàtí àyà alákọ̀ọ́kọ́ tá a kà nípa ti baba ńlá wa òun wá nínú suratul baqara àyà kejìdínlógójì nínú àyà kejì yìí ọlọ́run ní ẹ̀yin ọmọ ádámà tí àwọn aránṣẹ́ mi bá wá bá yín àwọn aránṣẹ́ tó sì pé nu yín náà láti ṣẹ̀ṣá wọn tí wọ́n ń sìn sọ ọ́ fún yín tá ń ṣàlàyé ń tẹ́mi ọlọ́run sọ kalẹ̀ fún yín ẹnikẹ́ni tó bá fi lè páyà mi gẹ́gẹ́ bá àwọn tíra yín ó sì máa tọ́ka sí pé ẹ páyà mi ẹnikẹ́ni tó bá sì ṣe dáadáa gẹ́gẹ́ bá àwọn tíra tá a sọ̀kalẹ̀ fún wọn ti ṣe máa kọ́ yín ká ẹ ṣe dáadáa ẹnikẹ́ni tó bá tẹ̀ láwọn ọ̀sẹ̀ wọ̀nyí kò ní í jẹ́ni tí ìbẹ̀rù òsè ìbànújẹ́ òsì ní jẹ́ tiẹ̀ àṣé ẹni tó bá ń tẹ̀ láṣẹ ọlọ́run àwọn ò ní jẹ́ni tí ìbẹ̀rù ọ wà fún nítorí pé tọ́lọ́run ni wọ́n ń tẹ̀lé ìbànújẹ́ kùn sì ní ṣe wọ́n torí wọn ò fìgbà kan yẹsẹ̀ kúrò lórí tọ́lọ́ àwọn tíra tọ́lọ́ wọn bá wá sọ̀kalẹ̀ wọ̀nyí báyìí a rí i pé àwọn tíra yìí wọ́n bẹ nínú wọn eléyìí tó ṣe pé bọ́lá ń ṣe sọ̀kalẹ̀ náà lọ́sẹ̀kù ìyẹn àpèjúwe rẹ̀ ní alukur'an a àmọ̀dúpẹ́ fọlọ́n o alukur'an yìí bọ́lá ń ti ṣe sọ̀kalẹ̀ lọ́wọ́ gọ́dọ̀n tọ́ríyà kí bọ́lá ń ṣe sọ̀kalẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa lọ́wọ́ tó bá jẹ́ pé òkú bá máa dìde ni ṣùgbọ́n òkú kàn é dìde mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sìn tí wọ́n bá ti sìn òkú ó tún dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà nìyẹn nínú ìgbàgbọ́ àwọn èèyàn ìní pé ẹn téèyàn kan bá kú ó tún lè padà wá téèyàn kan bá kú ó lè padà wá ó lè dúró lẹ́yìn ògiri ó lè má wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó ṣe pé òun lọ padà wá kí ló dé tí ò wọlé kí ló dé tó dúró lẹ́yìn ògiri àbí kí ni ìtumọ̀ ká máa fẹ́ kọ́ tanná fúnra wa lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti kú ti kú ó tún di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam ash-shaytan òun ló máa ń gbé àwọ̀ ẹni tó ti kú wọ̀ tí ó wà wà aláwòrán rẹ̀ yóò máa sọ̀rọ̀ pẹ̀lú ohùn rẹ̀ yóò máa ṣèṣe póun náà ni ẹni tó bá ti kú ti kú kò tún ní padà wá ó wá ní odijọ́ gbẹ̀ndà kìyàmà tó lọ́wọ́ gbé wa dìde fún ìṣirò ó wá nínú àdìtà nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí ilé ọ̀kọ̀ọ̀kọ̀ lanu fún tí ó jáde kó nu sàárì rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyam ìyẹn ni pé tó bá jẹ́ pé máa ṣẹlẹ̀ ni àmọ́ kò lè ṣẹlẹ̀ pànàbí sallallahu alaihi wasallam wá padà wá àwa mùsùlùmí tá a wá dé gbẹ̀yìn àwa ń bi léèrè àwọn ọmọ ìyá ànábì ah, àwọn sàhábà wà àwọn sàhábà wà àwọn làwọn ẹni tí wọ́n bá ànábì lò gbà wọ́n sì wá gba ànábì gbọ́ wọn á kú lórí ìgbàgbọ́ òdodo yìí àwọn náà ń pè ní ọ̀sáàbù nàbí sallallahu alayhi wa sallam àwọn sàhábà nìyẹn ṣùgbọ́n àwa ń tiwa táwọn ọ̀rá nàbí àwọn tá a dé gbẹ̀yìn tó ṣe pé ìrọ̀lẹ́rọ̀lẹ́ la tó dé tá a sì gbà nábì gbọ́ bí ẹni pa á à ń tẹ̀lé bí ẹni pò ní bẹ́ẹ̀ wájú wa àwa là nábì pè ní ikhwati ó láwa ni ọmọ yòó ọláwa ni ọmọ ìyá òun àwa tá a jẹ́ ọmọ ìyá ànábì sallallahu alaihi wa sallam tó ṣe yí pé àwọn ò rà ànábì ṣùgbọ́n àgbà ànábì gbọ́ tábà rí káípà ànábì wàá dé àwa ni wà ànábì alukurani ṣé bó ṣe fílẹ̀ náà lọ́wọ́ ànábì bá sọ pé bẹ́ẹ̀ ni àdúpẹ́ fọlọ́run o tọ́lọ̀ ń ṣe wá ní mùsùlùmí balukurani ti ṣe sọ̀kalẹ̀ náà ní bẹ́ẹ̀ dòní sọmọ pé dètọ́lọ́ fi sọ̀kalẹ̀ lédè lárúbáwá orí bẹ́ẹ̀ náà ló sì wà orí bẹ́ẹ̀ náà ló torí ẹ tó bá ní ẹ bá ní ké àyọkà nínú alukur'an àti ẹ̀fẹ́ gbọ́ alukur'an lẹ́nu yìí yín á rí pé ẹni tó ké yọ bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhim tayran ababil. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ẹni tí ò gbéde lárúbáwá tí ń gbọ́ téèyàn ń ka kí ó báyìí yóò máa yà á lẹ́nu pé bóòlù ẹsẹ̀ máa èdè tí èsè ti bàbá yín tí èsè ti yà yín kà yóò máa yà lẹ́nu pé sẹ́ni tẹ́ ń sẹ́ ń kà yìí sì nítumọ̀ àà ó ní ìtumọ̀ yékè torí pé kò yé mi kò túmọ̀ sí pé kò yẹ lómìn èmi ọ̀mà kò túmọ̀ sí pé ẹlòmíà ọ̀mà nípa rẹ̀ ṣùgbọ́n bá alukurani ti ṣe rínu èdè tọ́lọ̀ fi sọ kalẹ̀ orí bẹ́ẹ̀ náà lọ́wà àyípadà ọba kò yípadà lórí bọ́lọ̀ ti ṣe sọ kalẹ̀ nígbà tí wọ́n bá wá ké tán ìwọ náà máa ṣàkíyèsí pé bí wọ́n ṣe ń kí alukurani torí pọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní yàtọ̀ sí bá a ṣe ń sọ èdè èdè tá kódà tó bá fẹ́ kí àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam wọn kì í lo tajwidi ńbẹ ṣùgbọ́n alukur'ani yìí àfi ká ma tajwidi pẹ̀lú ẹ̀ á ma tajwidi pẹ̀lú rẹ̀ láàfi ké ìwà lè máàmù tó ní tajwidi ọjà bó bá ṣe wù ọ́ ló lè kí alukur'ani àbí ta lẹni tó tú láti tuntun ọkọ ní kí ó lẹ́yìn tó ti kọ́ kí ó tán lọ́dọ̀ àfa rẹ̀ à ah, gbogbo àwọn èdè yìí èdè ẹni tí ò ṣetán láti kọ́ mọ̀ ni èdè ẹni tí ń fa ìmọ̀ kan ṣayọ ni o èèyàn gbọ́dọ̀ wá ìmọ̀ torí pé ọba ma ọ̀ọ́mà náà ni ntọ́ ọba mọ ọ̀ọ́mà náà rẹ bá sì mọ ọ mmanụ torí rẹ pàtàkì ni òní wọ̀rọ̀ tẹ̀lẹ̀ kọ̀rọ̀ánà tartila wọ́n máa kí alukóraani tófin òfin tó mú wa ìlú ọmọ ká ọmọ ká alukóraani ibi tí ń lọ ni pé ńgbà tí bá kí alukóraani yìí tán ẹ dákun ẹ túmọ̀ nǹtẹ̀ kà yẹn fún mi ẹni tó sì kà tó ń bá mà túmọ̀ tó ké yóò túmọ̀ yóò ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fún yóò ṣe àlàyé ìtumọ̀ rẹ̀ fún lọ́nà ọba ni a mo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí o ìtọ́lọ̀ ń sọ bí òye mi ọ̀wá rí alukur'ani yẹn eléyìí tá a kà lédè lárúbá alukur'ani eléyìí tá a túmọ̀ sí yorùbá tá a túmọ̀ sí english tá a túmọ̀ sí french tá a túmọ̀ sí. Si, gbogbo àwọn ìdílé ayé bíi haúsá bíi yíbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ẹ̀sà alukurani kò sì lè di alukurani láéláé kìí ṣe alukurani kò sì lè di alukurani láéláé àlàyé ìtumọ̀ alukurani ta kéènìyàn àlàyé ìtumọ̀ alukurani ta kéènìyàn so eléyìí fi hàn pé alukurani ó ń bẹ in its original form gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ̀kalẹ̀ gan-an gẹ́lẹ́ kò sí àyípadà kan tó bá eléyìí jẹ́ àpèjúwe kan nínú àwọn tírà tọ́lọ́ sọ̀kalẹ̀ ó ń bẹ nínú wọn eléyìí tó ṣẹ́kù lórí bọ́lọ̀ ṣe sọ kalẹ̀ ṣùgbọ́n àwọn tíra yòókù wọn ò sí lórí àwòrán bọ́lọ̀ ti ṣe sọ wọn kalẹ̀ nítorí pé gbogbo tíra kọ̀ọ̀kan ńṣe lọ́lọ́run máa ń sọ kalẹ̀ léde ànábì tọ́lọ̀ ń fi rán gbogbo tíra kọ̀ọ̀kan ńṣe lọ́lọ́run máa ń sọ wọn kalẹ̀ léde àwọn ànábì tó fi rán àwọn àwé tó wá wà lọ́wọ́ àwọn èèyàn lónìí léyìí tó ṣe pé wọ́n ń kà lórúkọ pé ìwé ọlọ́ọ̀ náà ni ìwé mímọ́ náà ni á rí i pé gbogbo àwọn àwé yìí o wọn ò sí lórí èdè àwọn ànábì tọ́lọ́run fi rán níbo wá ni àwọn àpìlẹ̀ àwọn àwé yìí wà iṣẹ́ ńlá nù tó yẹ kémi pẹ̀lú rẹ̀ kájọ ṣèwádìí nípa rẹ̀ nígbà tí a bá wo àtàwùrọ̀ eléyìí tọ́lọ́run fún ànábì Musa alayhi salam a rí wípé èdè ànábì Musa òun náà ni èdè Ibraniya èdè àwọn Ibru bẹ́ẹ̀ náà lànàbì Isa alayhi salam tọ́lọ́run fún ní al-Injil á rí i pé de wọn náà ní eboro ó yẹ kí gbogbo wa kájọ wá òríjìnà kájọ wá òríjìnà májẹ̀mú láéláé kájọ wá òríjìnà májẹ̀mú tuntun torí pé ní ó fún wa láǹfààní àti mọ tí àwọn mistakes bá wà nínú àwọn meaning táwa ń kà torí translations là ń kà and translations can never be original torí níta translate kò sí bá a ṣe lè gbédè méjèèjì tó àṣìṣe ọwọ́ à ń bẹ náà original làwọn máa fi correct àwọn nǹkan tó bá wà nínú translation gẹ́gẹ́ bí àwọn àṣìṣe so eléyìí túmọ̀ sí pé àwọn tíra yẹn wọ́n pín sọ́nà méjì nípa bí wọ́n ti ṣe sẹ́kù ó ń bẹ nínú wọn èyí tó sẹ́kù bọ́lọ̀ ti ṣe sọ̀kalẹ̀ ìyẹn alukur'an ó sì ń bẹ nínú wọn eléyìí tó ṣe pé àyípadà ó ṣe é ṣe kó ti wọnú ẹ̀ látàrí translation torí translation téèyàn bá jẹ́ni tó máa ń translate ìwé ẹ rí i pé ẹ̀ ń gbìyànjú ni kò síbẹ̀ sí lè translate ìwé tó reflect original tó eléyìí jẹba. So, tọ ibi tó ti mọ ìyàtọ̀ eléyìí ni pé ó lè dúró kó ṣe allahu akbar níbi tó ti fẹ́ ṣe sọ́láàtì kó wá lọ fẹ́ kí fatia yìí pé mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba aláàánú jùlọ aládìpẹ̀lẹ́ ẹ̀san rere gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba ní í ṣe ọba gbogbo àgbáńlá yìí ọ̀n tanra rẹ̀ jẹnu ó ti kí fatia ó ti kí fatia ṣebí màsí ti àti tèmi náà ni pé báàbá ti ma fatia kéléde lárúbáwá àti ìṣètàn tá a fẹ́ ṣe sọ́láàtì allahu akbar so eléyìí jọba lẹ́yìn náà àwọn èèyàn àwọn èèyàn tọ́lọ́wọ́n bá fi tíra ránṣẹ́ sí àwọn èèyàn gbogbo èèyàn ìhàwó ní kálukú kọ sí tíra ìhàwó la kọ sáwọn ìwé wọ̀nyí ìwé tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ ǹjẹ́ ìmọ̀ pé oríṣi ọ̀nà mẹ́ta òun náà làwọn èèyàn pín sí oríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí nípa àwọn ìwé tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ là ń pè ní almu'minun almu'minun àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe é pé àwọn orígun ìgbàgbọ́ òdodo táǹtí ń ṣàlàyé rẹ̀ látijọ́ mélòó yìí tó ń bẹ lára tiwọn àwọn tí wọn gbogbo tírà ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ ìní wọn gbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gba gbogbo ránṣẹ́ ọlọ́run ọba tó lọ́ọ̀rán tí wọ́n gbà wọ́n gbọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìgbàgbọ́ sí gbogbo tírà ọlọ́run ọba tó lọ́ọ̀rán sọ̀kalẹ̀ ẹ dákun ta la lè mú lọ́tà nínú àwọn ẹni tó lọ́ọ̀rán ránṣẹ́ ta lè mú lọ́rẹ̀ nínú àwọn ẹni tó lọ́ọ̀rán ránṣẹ́ gbogbo wọn la gbọ́dọ̀ mú ní tiwa gbogbo wọn la gbọ́dọ̀ kà torí pé Ọlọ́run ọba lọ́sẹ̀ sàwọn bóòlù mi ò sì wá sọ pé tẹni báyìí mọ̀ gbà ìgbà tẹni báyìí torí ẹ̀ gbogbo tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo gbàgbọ́ gẹ́gẹ́ bọ́lá ń ṣe ròyìn wọn nínú Suratul Baqara tó ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi ọlọ́ni ìránṣẹ́ ọlọ́run anabi sallallahu alayhi wa ó ní ìgbàgbọ́ sí ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ sí ìyẹn al ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún tọ́pẹ́ pàtọ́dọ̀ ọlọ́run ló ti wá ó nígbàgbọ́ sí àwọn olùgbàgbọ́ òdodo náà sì nígbàgbọ́ sí oníkálukú wọn ló ní ìgbàgbọ́ sọ́lọ̀ àtàwọn màláíkà rẹ̀ àtàwọn àtìrà rẹ̀ àtàwọn aránṣẹ́ rẹ̀ Allahu akbar báwa ṣe rí nu gbogbo mùsùlùmí pátápátá gbogbo tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ wọn gbọ́dọ̀ gbàgbọ́ wọn gbọ́dọ̀ gbàgbọ́ àwọn èèyàn oríṣi kejì àwọn náà làwọn ẹni tí wọn àwọn àwọn jẹ́ kèfèrí àwọn jẹ́ kèfèrí àwọn ní gbogbo tírà tọ́lọ́ sọ̀kalẹ̀ àwọn sáà ìgbàgbọ́ sí gbogbo àwọn ọ̀gbà kankan gbọ́ nínú wọn àwọn kèfèrí àtàwọn ọ̀sẹ̀bọnù kọ́lọ́mọ yà wọn kèfèrí kọ́mọ yà wọn lọ́sẹ̀bọ̀ àwọn ọ̀gbà kankan gbọ́ ń bẹ̀ wọ́n ní gbogbo wọn máa bára wọn lọ. ó sì ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àwọn ní ọ̀kan làwọn gbàgbọ́ àwọn ọ̀gbà kan gbọ́ bí ẹni tó sọ pé òun gba májẹ̀mú láéláé gbọ́ òun ọ̀gbà májẹ̀mú tuntun gbọ́ àbẹ̀njọ́ sọ pé májẹ̀mú tuntun lòún gbàgbọ́ kẹ́nìkan má gbé májẹ̀mú láéláé wá báwọn abẹ́ni tí ó sọ pé májàmú láéláé àti tuntun ló ń gbàgbọ́ kó tiẹ̀ má sọ̀rọ̀ alukurani rárá rárá létí òun so bẹ́ẹ̀ làwọn èèyàn rí láyé nísìn kí ló dé tó fi jẹ́ pé ẹgbà kan gbọ́ ẹgbà kan gbọ́ òfin ọlọ́run ọba òun náà sì ni pé ká gba gbogbo ẹ̀ gbọ́ ọlọ́run ni afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati dunya wa yawmal ila ashaddil adhab wa ma Allahu bi ghafilin amma ta'malun kí ló dé tó fi jẹ́ pápá kan náà àwọn tíra lẹ́ gbàgbọ́ ẹ̀ ń sá ìgbàgbọ́ sáwọn mi ṣé ẹ̀ mọ̀ pé ẹ̀san ẹni tó bá ṣe bẹ́ẹ̀ nínú yín òun náà ni pé ọlọ́wọ́n bó dojú tì láyé ọlọ́wọ́n ọba yóò dojú tì láyé ọlọ́wọ́n bó sì tún dojú tì níjọ́ gbẹ̀ndà níjọ́ gbẹ̀ndà ọlọ́wọ́n wọn náà gbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe gbàgbọ́ àwọn mùsùlùmí gba gbogbo tíra tó lọ́n sọ̀kalẹ̀ gbọ́ wọn kì í fi epo bọyọ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n gbàgbọ́ nítorí pé a lè jólúgbàgbọ́ òdodo àyàfi ká gba gbogbo ń tọ́lọ́wọ́n bá ní ká gbàgbọ́ gbọ́ ṣùgbọ́n ṣàkíyèsí òwò ọmọ ìyá mi mùsùlùmí nígbà tá a lọ gba gbogbo tíra gbọ́ kò túmọ̀ sí pé irú gbàgbọ́ tó ní sal Qur'an iná lọ gbọ́dọ̀ ní sí gbogbo àwọn tíra tó síwájú yẹn ìgbàgbọ́ tó ní sí àwọn tíra tó síwájú òun náà ni ìgbàgbọ́ eléyìí tó ṣe wípé odindi ìgbàgbọ́ ni wàá ní ìgbàgbọ́ sáwọn tíra yẹn lódindi pé ọlọ́run bá ní tíra kan tó sọ̀kalẹ̀ ó pè ní at-Tawrah sì ní tíra kan tó sọ̀kalẹ̀ ó pè ní al ó ní tíra kan tó sọ̀kalẹ̀ wa Dawuda zabura ló Dawuda ní zabura alayhi salam a ó ní ìgbàgbọ́ lódindi sáwọn tíra yìí pé bẹ́ẹ̀ ni sọ tíra kan kalẹ̀ ṣùgbọ́n kì í wá ṣe pé ìgbàgbọ́ ìfọ́síwẹ́wẹ́ ń ló sáwọn tíra yẹn ìgbàgbọ́ díndín ń ló sí ìyẹn ni pé òní wàá máa sí àwọn ìwé yẹn ò kó wípé lórí báyìí ẹsẹ̀ báyìí ọwọ́ à ń bẹ̀ báyìí kò sí ní ta fẹ́ fi yàn ṣe ìgbàgbọ́ ló díndín ló ní sí àti pé àwọn ìwé yẹn náà òríjìnà àwọn náà dà kò sí kódà bó ríjìnà àwọn ń bẹ odindi ìgbàgbọ́ ló ní sí pé lódodo ọlọ́run ní tíra kan tó sọ̀kalẹ̀ tó ń jẹ́ Taurata Injila ó ní tíra kan ṣùgbọ́n alukur'an ó ní ìgbàgbọ́ sí lódìndí àti lẹ́fọ̀sí wẹ́wẹ́ ọgbà pé Ọlọ́run Ọba ló sọ alukur'an kalẹ̀ àti pé alukur'an tọ́lọ́run Ọba sọ kalẹ̀ yìí dandan ní kó gbàgbọ́ ó sì tẹ̀lé àwọn àṣẹ tó wà nínú rẹ̀ lẹ́fọ̀sí wẹ́wẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo tó wà nínú alukur'an ìwọ lọ́lọ́run bá wí ìwọ lọ́lọ́run bá wí kì í ṣe tọ́mọ̀ tán ara rẹ jẹ ikú àwọn Lárúbáwá lọ́ bá wí kọ̀ bá wà wí Nàìjíríà ẹ gbọ́rọ̀ mbẹ́ wọ́n sì fẹ́ wà ikú àwọn òfin kan wà ó lárúbáwá lọ́ba wí kọ̀ bá so gbogbo ru eléyìn kò sí nínú nǹkan tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí alukur'an mò ń tún rán ọ létí lẹ́ẹ̀kan sí ìgbàgbọ́ tó gbọ́dọ̀ ní sóhun yóò jẹ́ odindi àtìlẹ́fọ̀sí wẹ́wẹ́ eléyìí tó túmọ̀ sí pé gbogbo ń tọ́ wá nínú rẹ̀ ọ gbọ́dọ̀ tẹ̀lé. alihamdulilayi rabbil alamin a dúpẹ́ fún ọba abẹ́lẹ̀ ọba kí ó ṣe àlékún ìdáyà fún ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ láti ń ni a rí tòní yìí ó jẹ́ nǹkan tí ó kì díẹ̀ a sì pé gẹ́gẹ́ bí táfi pa alákèésí lórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ni pé tó ẹ jẹ́ ká gbìyànjú ká kè sára torí pé gẹ́gẹ́ bí ká fi ká pa òwe gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ yìí ẹ sọ pé iléeṣẹ́ ilé ayé kò tọ́ a sì rí pé ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lórí náà tá a bá lè jẹ́ ẹni tí ó kè sára lórí àdìpọ̀ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ìwọ mọ̀ bẹ́ẹ̀ nu ẹni tó yẹ pé tó ara rẹ̀ ó kò tọ́ jẹ́ni tára rẹ̀ ó gba òdodo nítorí pé a rí pé ní sàlàyé fún wa lónìí yìí ó fi hàn pé kò ń ṣe pé bọ́yá ẹ̀sìn kan péré ni wọ́n mẹ́nu bà fún gbogbo ńlá ká téèyàn bá lè forí téèyàn bá lè fi ara balẹ̀ wòye sí i ni mo sọ pé tó ká mọ̀ jẹ́ ni tí ara wo kò tọ́ torí pé àǹfààní ń bẹ fún wa torí pé tá a bá ti kú kò sáǹfààní kankan mọ́ nígbà tá a sì ń sẹ̀mí nìsín la láǹfààní láti lè ṣàtúnṣe àwọn kùdìẹ̀kudiẹ wa ká tó lọ síbi ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa wọ́n ní pé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ti gbájú wọ́n lẹ́jọ́ yóò wáyé pé tó ọlọ́run àwọn òjíṣẹ́ ó bákẹ́lẹ́ tó wá sọ yóò ní pẹ̀tọ́ ọlọ́run tó ròjìṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú èdè àwọn èèyàn tó rán wọn sí wọ́n ní àwọn ẹ̀yà kọ̀ọ̀kan tẹ́ wá láwọn ọlọ́run àwọn òjíṣẹ́ wọn sí òun nígbà tẹ́ wá parí rẹ̀ nígbà anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sí gbogbo àgbà ńlá ayé pátápátá àwọn afẹ́ bẹ̀rẹ̀ pé tó a rí pé láyé lónìí tá bá wòye sí dáadáa a rí pé abala àwọn èèyàn kan lọ́dà bíi pé wọ́n ń tẹ̀lé tẹ̀wì ṣùgbọ́n abala àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé àwọn náà tẹ̀lé ètò àwọn tí wọ́n ní pé wọ́n rán sáwọn ọjọ́ wọn báwo la fẹ́ ṣe irú eléyìí bá ṣàlàyé ẹ̀ Eh, alhamdulilayi àkọ́kọ́ nínú nǹkan tí àlàyé rẹ̀ wà náà lélẹyìn pé ìyàtọ̀ tó wà láàrin anabi muhammed sallallahu alayhi wa sallam àti àwọn tó ti síwájú nínú àwọn aránṣẹ́ Ọlọ́run òun náà ni pé gbogbo anabi kan anabi yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa àwọn anabi kọ̀ọ̀kan èèyàn àwọn Ọlọ́run rán wọn sí ṣùgbọ́n èmi Ọlọ́run rán sí gbogbo àgbáńlá yìí Ọlọ́run rán sí dúdú ìdí ni tó fi jẹ́ pé látòjú ayé anabi sallallahu alayhi wa sallam arápèjúwe Bilal ọmọ Áfíríkà ni bákan náà rí Suhaib Rumi ọ̀kan náà ọmọ Rome nínú àwọn European ni ní àtòjú ayé anabi sallallahu alayhi wa sallam láti rí Salman al-Farisi tọjọ́ kan náà Persian tí èsì lárúbáwá ó túmọ̀ sí pé látòjú ayé ànábì ló ti hàn islam gan tiẹ̀ ti náwó sí gbogbo ibi tí èsì lè lárúbáwá tí gbogbo wọn náà ti wọ ọ̀nà ìsìn islam látòjú ayé ànábì sallallahu alaihi ṣùgbọ́n àwọn tó síwájú yẹn láti kó ànábì Ìsá tó ń jésù ọlọ́wọ́n bá ọmọ israel bẹ́ẹ̀ náà lànàbì Musa ọlọ́run rọ́nà sáwọn ọmọ Israel ṣùgbọ́n ẹni tó bá ti ń ṣẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn tó ti síwájú yẹn ẹlẹ́sìn yẹn náà làá máa pè kódà kó ṣe pé kì í sọmọ Israel. tó alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọ̀rọ̀ náà ni àti gbọ́n torí àsìkò wa aláǹfààní mọ́ ìbéèrè pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n tó ká dúró báyìí kọ́lọ́ba kí ó sọ wá ọ̀la lọ ẹ jẹ́ kí á pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí náà ní ọ̀la kọ́lọ́ba sọ wá ju ọ̀la lọ kọ́lọ́ sí ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa والسلام عليكم ورحمة الله وبركاته